الحمد لله رب العالمين الحمد لله الذي جعل لعمنا مقرون بالإيمان فقال الله جل قدرته أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم العمد وهم مهتدون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الصادق المأمون صلى الله عليه وعلى آله وأصحابه الذين قضوا بالحق وبه كانوا يعدلون ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الأمن ضرورة للمجتمع لكل مجتمع من مجتمعات البشرية يحتاج إلى الأمن الأمن أيها المسلمون ضد الخوف وضد القلق الإنسان يأمن على نفسه وهو في بيته أو في سكانه أو في دكانه أو في الطريق والإنسان يأمن على أهله وحرمته وعلى ماله وكذلك وهو يأمن وهو في الشارع وفي المسجد وفي مكتبه إذا وجدنا نعمة الأمن في مجتمعنا عباد الله الأمن يتحقق بأمور منها الأول بتوحيد الله سبحانه وتعالى وعبادته وطاعته والعمل الصالح قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا من كفر بعد ذلك فأولئك هم الفاسقون والثاني باجتماع الكلمة وطاعة ولي الأمر قال صلى الله عليه وسلم لما طلب منه أصحابه النصيحة والوصية قال أوصيكم بتقوى الله والسمع والطاعة الحديث ولو كان عنده تفسير يعني لدى الولي العظم قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر والثالث إقامة العدل بين الناس لدى الحكام والرابع الإصلاح لذلك قال الله سبحانه فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون وفي آية أخرى فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون هذا هو فعلهم لهم tó tó على نونك aláàánú níkẹ̀ẹ́ ọba olóorí ọba tí ń ṣàánú wa ní gbogbo ìgbà ọba yìí lásọ pẹ́kùn adúpẹ́ fọ́lọ́run ọba ọba tó yẹ pé ó fi ìfọ̀kànbalẹ̀ ó fi sínú ìṣẹ̀mí ayé wa bóò ni ọba ṣe rí tọ́wà ìpé bóyá kọ́ àbá ní ìfọ̀kànbalẹ̀ nínú ìṣẹ̀mí ayé àbá nífọ̀kànbalẹ̀ nínú ìlú àbá nífọ̀kànbalẹ̀ nínú ilé ọba lágbára púpọ̀ àwa adúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run bọba lẹ́kọ̀ọ́ alásòfowá lọ́kànbalẹ̀ la dúpẹ́ tó so ìfọ̀kànbalẹ̀ wa tó so papọ̀ mọ́nú gbàgbọ́ torí pé ọlọ́run bọ́ balẹ̀ tẹ́ ọ sọ pé àwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọn ò ṣerú nǹkan kan papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn nínú àbòsí irú wọn làwọn tọ́lọ́run ọba òfè lọ́kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ wọn máa fẹ́ fún wọn ìtọ́sọ́nà sì máa wà fún wọn pẹ̀lú adúpẹ́ fọlọ́run ọba fi wá lọ́kànbalẹ̀ ọlọ́run bá ń bẹ́ ọ́ dákùn má jẹ wá láyà o àsọ̀nà ọlọ́run bá nínú ìjọsìn kò só fún ànábì wa sallallahu alaihi wa sallam ẹ̀wùsàn ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ti ní olódodo ni bákan náà ẹni tí wọ́n fọ́kà tán ni kí àti ìrẹsẹ́ ọlọ́ba níbi náà ọlọ́ba ara lé àwọn sábẹ́rẹ̀ àwọn tó ṣe pé wọ́n pé owó ìṣẹ̀mí ayé wọn lórí òdodo wọ́n sì sì déédéé lórí ìṣẹ̀mí ayé wọn ìkí àti ìgbẹ̀yí kọ́ máa mọ lórí tí wọ́n náà kọ́ máa lọ bá wọn sí pé wọ́n tọpasẹ̀ wọn pẹ̀lú dáadáa tó fìdí ọjọ́ ẹ̀sà lẹ́yìn eléyìí àwọn tàjẹ́ òsàn ọlọ́run báyọ̀ ọlọ́run bá máa tọwọ́ wà ọ̀tàjẹ́ òsàn ọlọ́run ẹjá lọ́mọ mọ̀dájú nípa pé fọkànbalẹ̀ ọ̀rọ̀ èèyàn ní kọ́ wà nínú òlò tí fọkànbalẹ̀ ọba ti sí nínú òlò gbogbo ohun yòówù tí ẹ̀bá fẹ́ ní kò lè sí ìtẹ̀síwájú fún èèyàn rárá bó ti wùdọ̀ ọmọ ilé ìlọ́fà tí ànábì wa Ibrahim alayhi salatu wassalam tó fi jẹ́ pé nígbà tí ń bẹ lọ́wọ́ ọba

àwọn lọ́jọ́ kẹyìn àwọn yìí ni ọba mi ṣe bẹ́ẹ̀ fún àwọn olùmọ́ ní pé áyà yìí anábíwá Ibrahim alayhi salatu wassalam ó fi àdó àfọ̀kànbalẹ̀ ó ti ìṣáájú sínú ìlú ó tó máa tọrọ àríṣèké wọn lélẹ̀ ilẹ̀ pé àwọn ò ní mọ́lé ní tó ṣe pé tàbá ń bẹ lọ́hùn a máa bẹ lọ́hùn ọba owó a máa bẹ lọ́hùn ọba ọrọ̀ a máa bẹ lọ́hùn ọba ọlá a máa bẹ lọ́hùn ọba àpò ṣùgbọ́n ohun tí ó jẹ kárí owó lò tí ó jẹ́ kárí àsìkí lò tí ó jẹ́ kárí ipò lò tí ó jẹ́ kárí ọlá lò òun ni fọkànbalẹ̀ tí ọba ti tún fi fọkànbalẹ̀ fún yàn èèyàn lè rí kẹkàn lò nínú gbogbo ohun tá a kàkalẹ̀ yìí látara bẹ́ẹ̀ lójú ó jẹ́ pé kí fọkànbalẹ̀ ó wà nínú ìlú ọ̀ràn yàn lọ jẹ́ fún ìlú gangan fúnra rẹ̀ ìlú tí ọba ti ní fọkànbalẹ̀ gbogbo ohun yóò ti bá bẹ́ẹ̀ lọ padà bàjẹ́ náà ló fi wáyé pé gbogbo àwùjọ ọmọ ẹ̀dá ní gbogbo àgbáńlá ayé ni wọ́n ní bùkátà sí fi ìfọ̀kànbalẹ̀ nínú tẹ̀mí ayé wọn tí fọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ tí ó wà yóò lé ìpayà lọ tí fọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ tí ó wà yóò lé ìpayín kéèké lọ ṣùgbọ́n tí ó bá ti sí fọ̀kànbalẹ̀ gbogbo àwọn nǹkan yìí ni ó máa wà ọmọ èdè ènìyàn ní bùkátà sí kí ìfọ̀kànbalẹ̀ ọba lórí ẹ̀mí ọmọ jaya ẹ̀mí tó bá fọ̀kànbalẹ̀ bọ́ bá mọ gàrí yóò fi sẹ́lá rẹ̀ ṣùgbọ́n mi tí ó bá fọ̀kànbalẹ̀ kódà bí bá ń jẹ tọ́kì lójoojúmọ́ kò lè ṣiṣẹ́ lára bó ti wùlẹ̀ ọmọ yìí ọmọ ìdí yẹn ní bùkátà sí kó wà ní sẹ̀mí ayé èèyàn kéèyàn ọmọ jí ní rọrùn máa sùn ní máa ti pé ha tó bí wọ́n bọ̀ wá gbé ọ má ni wọ́n fẹ́ tán èèyàn ní rọrùn sùn béèyàn bá sùn lọ gan tó ṣèṣì sùn lọ tó bá tajú yọ tajú pẹ̀lú ìjayà ní pé ṣé òun ọmọ gbọ́dọ̀ fún ọ ìdí nìyí tó fi wá jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ pàtàkì fún wa ká tọrọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kọlọrun bójú gùn fún wa ìfọ̀kànbalẹ̀ bá fún wa fún yàn nínú sẹmí ayé ìfọ̀kànbalẹ̀ fún wa fún yàn nínú ibùgbé téèyàn ń gbé ìfọ̀kànbalẹ̀ wà wà fún yàn ọlọ́run tó wá ní kíkọ́ kànbalẹ̀ ọmọ wá látọ̀dọ̀ àwọn ará ilé yẹn àwọn ìyàwó yẹn àwọn ọmọ èèyàn ọkànbalẹ̀ ń bẹ pẹ̀lìlà ìlàhàmù ọpẹ́ ní fọ́lọ́run ṣùgbọ́n tí ọlọ́run bá bá fẹ́ dáyẹn láàmú tó bá fẹ́ fi ayé tó bá fẹ́ fi nìyẹn lá èèyàn máa wà nínú yàrá yóò sì jẹ́ nìkan tó yẹ pé bí ká lọ wà nínú náà jàǹdàmà látara pé ọlọ́run bá bá yọ ìfọ̀kànbalẹ̀ fún nínú àwọn díẹ̀ tá a yìí yẹn ni pé ọkàn rẹ̀ ọbalẹ̀ ọkẹ̀kọ́lé ńlá ni ṣùgbọ́n kí rẹ̀ ọbalẹ̀ kò ní lè gbé bẹ́ẹ̀ kò ní lè sùn bẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ àbá ọkẹ̀ rẹ̀ ọbalẹ̀ ọkẹ̀ jẹ́ nìkan tó epo kọ́ àwọn ọmọ rọra àwọn ìyàwó ń bẹ pẹ̀lú ẹ̀ kò sí pé bóyá òun nìkan ní dágbé ṣùgbọ́n àwọn ìyàwó yìí ni òfin lọ́kẹ̀ balẹ̀ yìí kò ní gbégbé sí ayé tọrọ rùn ẹlòmí bẹ látara dúkìá tọ́lọ́run bá jogún fún iná ni òtún sí ọkẹ̀ lónìí tọ́lọ́wọ́n bá jogún mọ́tò fún wọn tí mówó wọ́ fún wọn ṣùgbọ́n àwọn mọ́tò náà kìí ṣe mọ́tò tó pinnu lọ́kàn balẹ̀ àwọn mọ́tò ìgbòlẹ́dé tẹ́lifáyọ̀bí táwọn olè tí máa ń dájú náà tí máa ń pàdé àwọn èèyàn gbọ́lẹ́dí ti wà báyìí láago méjì o kò ní sùn ó dìgbà tí mọ́tò bá tó débi tí ń lọ kó tó wọlé kó tó di pé ó kẹrù débi tí ń lọ lọ́kàn ró tó balẹ̀ ní ọ̀sẹ̀ tó sun wákàtí kan ló méjì tí ó bá sùn ọlọ́run bá máa fi dúkìá a máa fi dẹ́rù báyìí oríkì ọlọ́run bá balẹ̀ fi ọlágbàgbẹ́ sọ fún wa rẹ̀ pé ọlọ́run níbi olùwànlọ́kùn bí ṣe ìdí mínàlẹ̀ ọ̀fẹ́ ìwọ̀ nàkọ̀sí mínàlẹ̀ àmọ́wálì wọ̀sánmà ونفس من من الناس من الأموال والثمرات وبشر الصابرين a máa dẹ̀ yín wò níbi gbogbo ohun tọ́nà bá ló ń kà kalẹ̀ yìí a máa dẹ̀ yín wò ń bẹ nínú rẹ̀ wá ní dúkìá wa ọlọ́run máa dẹ̀ yín nínú dúkìá tó ṣe fún yẹn lè lówó lọ́wọ́ tó tọ́ ṣùgbọ́n lọ́wọ́n bó ní fífọ̀kànbalẹ̀ sí fún yàn ìbẹ̀rù yóò máa bẹ fún yàn tó fi jẹ́ pé ká tọrọ ìfọ̀kànbalẹ̀ àkọ́kọ́ òun ló jẹ́ nǹkan àkọ́kọ́ nínú ohun téèyàn máa ń tọrọ nínú àwọn dáadáa ilé ayé bákan náà tọkàn yẹn bá balẹ̀ èèyàn ń rìn ní síìtì bó ṣe tọ́ àti bó ti yẹ tí ó bá fọkàn balẹ̀ èèyàn nílé jáde tọkàn bá balẹ̀ èèyàn wà mọ́sálásí nírọ̀rùn bọ́kàn ó balẹ̀ àti wá mọ́sálásí ìṣẹ̀lẹ̀rú láti máa bá yìí pé ha mọ́sálásí ní lọ yìí mọ́ tó lè ṣẹlẹ̀ ìfọ̀kànbalẹ̀ pàtàkì èèyàn bá ń lẹ ẹnu iṣẹ́ tí ò bá sí fọ̀kànbalẹ̀ náà ló àti lọ ẹnu iṣẹ́ ọ̀hún ìṣẹ̀lẹ̀ ọjẹ́ pé èèyàn kọ ẹ̀mí sókè ìmọ̀ bóyá sí ń bá lọ ìmọ̀ bóyá bá yọ ṣẹlẹ̀ ó fi wáyé fáwọn olùmọ̀ sọ pé òun ní nǹkan àkọ́kọ́ tí èèyàn kọ́kọ́ tọrọ síwájú kó máa kó tó máa tọrọ owó kó tó máa tọrọ ó tó máa tọrọ ọ̀pọ̀ tó ń ọba sí ìfọ̀kànbalẹ̀ bọ́ba lówó tán kò ní rówó náà lò bọ́ba lọ́lá tán kò ní rọ́lá òun náà lò bọ́ba sì nípò tán kò ní rípò ọ̀hún lò alábòjú ilẹ̀ ọmọ fẹ́ sọ nípa àwọn aṣáájú wa tó yẹ káwọn security wọn kó mọ́ra yìí ṣùgbọ́n wọn kẹ́kọ̀ọ́ security mọ́ra ni wọn ò lóko ọ̀hún látara pé kò sí nínú tàbá ń wá ìfọ̀kànbalẹ̀ nínú ẹ̀sìn tí wà yìí ẹ̀sìn Islam ẹ̀sìn tọ́lá ọba fẹ́ràn àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam níbo láwà sí a máa rí ìfọ̀kànbalẹ̀ nínú àwọn àlámọ̀rí tó pọ̀ nínú rẹ̀ ìtàkìjì Allah subhanahu wa ta'ala wa ibadatihi wa ta'atihi wa al-amal as-salih tí a bá ń wá ìfọ̀kànbalẹ̀ nínú sẹ̀mí ayé yẹn wọ́tọ̀ jẹ́ mùsùlùmí mọ́lọ́wọ́n ọba lẹ́yọ̀kan má jẹ́ tí fún fẹ́mi lẹ́yìn ọlọ́run ọlọ́run bá nìkan ni ọmọ àti jọ́sìn fún ni wọ́n bá kọ́ látẹ̀ rẹ̀ tẹ́lé ni wọ́n bá lọ jìnà tí kò jìnà sí ti máa ṣiṣẹ́ rí ah! ó ń dikọ́ kàbalẹ̀ ó ní nípò kádà ìṣiṣẹ́ ó sì rẹ̀ ká tó máa tẹ̀lé ọ ọ máa lọ jẹ́jẹ́rẹ́ ó sì máa bọ̀ jẹ́jẹ́rẹ́ látara pé ọmọ ọlọ́wọ̀n ọba lẹ́yọ̀ kan kó o sì fi jọ sí fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹnìkan ò ní ṣerú ẹ̀ àfikọ́ náà bọ́ fi ìfọ̀kànbalẹ̀ kò fèsì sórí ẹ̀mí kò fèsì inú sẹ̀mí ayé rẹ̀ pàápàá jùlọ tó bá tó wá jẹ́ pé ó tún wá ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run bọ́bá lè kẹ́lá sọ́bá ìfún wa pé wàádà lọ́hùn lẹ́jẹ́ náà àmọ́nà ní nǹkan ọlọ́run bá ní pé mo ṣe lájẹun fún gbogbo ẹni ọba nígbàgbọ́ lódodo nínú yín àdéhùn ìní ọlọ́run ọba ń bẹ lórí gbogbo ẹni ọba nígbàgbọ́ kọ̀ wá nígbàgbọ́ lásán wàá mélòó sọ rẹ̀ hà ìwà wọ́n tún ṣiṣẹ́ rẹ̀ àwọn táwọn wí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n ṣiṣẹ́ rẹ̀ àdéhùn àdéhùn wo ní bẹ fún wọn àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe fún wọn náà ni pé làyẹ̀sìlẹ̀fánilẹ̀ hàn pẹ̀lẹ̀ ọlọ́run bá ní pé irú wọn láti sàrólé lórílẹ̀ táàmù sáfìlàfà nàìjíríà ní kọ́bílẹ́ṣẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn tó ṣe pé wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wọn ṣiṣẹ́ rí ṣáájú wọn náà a fún wọn ṣe àrólé lórílẹ̀ wọ́lá yóò mọ kí náà nà láhùn jí náà fọmọ lẹ́dẹ̀ ṣáàdọ̀ láhùn yìí tún wá sí kọ́ rọrùn fún wọn láti máa jẹ́ wọn rí ẹ̀sìn ṣe ẹ̀sìn tèmi ọba yọ́nú sí fún wọn tí ṣe ẹ̀sìn Islam yìí rọrùn fún wọn láti rí ṣe látàrí fún wọn gbèmí ọlọ́run ọba gbọ́ wọ́n sì ṣiṣẹ́ rẹ̀ wà mọ lórí eléyẹ nìkan wàlá yóò bàjẹ́ lánàá hàn mí dáadé kọ́ọ̀fẹ́ hẹ́m àmúna ìpayà tí ń bẹ lórí ọ̀kan wọn tẹ́lẹ̀ èmi ọlọ́run ọbọ̀ sọ di ìfọ̀kànbalẹ̀ látara kan wọn jọ́ sí ní láàyò ṣèkú náà ṣe ìhà wọ́n máa jọ́ sí èmi ọlọ́run bá nírọ̀ wọn ò ní mọ̀rọ̀ nípa kọ̀fẹ́ mi ọlọ́run ṣùgbọ́n wọ́n máa ń kására bá dáadáa ẹni ọba wá sọ ìgbàgbọ́ lẹ́yìn eléyìí káwùlá ipa òun mọ̀lẹ̀ fàásìkò irú wọn làwọn tó pé ọlọ́kànlélẹ̀ ni wọ́n ààyè àwọn olùmọ́ ní pé yọ́ máa bẹ fún gbogbo ẹni yóò tí ọba jẹ́ kọ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ìsìn ṣiṣẹ́ rẹ̀ àdéhùn ọlọ́wọ́ ọba yìí ti wà lórí ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ọmọ abẹ fún lórílẹ̀ bákan náà ọlọ́wọ́ ọba lẹ́fẹ́ ọlá yóò fi ṣe àrólé lórílẹ̀ gẹ́gẹ́ bó ti fi irú àwọn tó rí bẹ́ẹ̀ náà ṣáájú ẹ̀ náà ṣàwọlé lórílẹ̀ ọlọ́run bọ́ wá jẹ́ ọrọ̀run fún ẹ̀sìn rẹ̀ tí ń ṣe yọ jà rọrùn fún ọlọ́run bó ní mẹ́sìn náà lè fún rárá bó ti wulẹ̀ ọmọ ìfàyà ọlọ́run bó ti wá sọ di ìfọ̀kànbalẹ̀ fún nínú àna ọlọ́run lélẹ́ yìí wà eléyìí lè ta àkọ́kọ́ tó ṣe pé tíyàn bá ń wá ìfọ̀kànbalẹ̀ nínú tẹ̀mí ayé ẹ̀ tí bá ń wá ìfọ̀kànbalẹ̀ lórí ọmọ tí bá ń wá ìfọ̀kànbalẹ̀ lórí aya tí bá ń wá ìfọ̀kànbalẹ̀ lórí iṣẹ́ kéèyàn ọmọ ọlọ́run kéèyàn sì máa jọ́sìn fọlọ́run kéèyàn sì máa tẹ̀láṣẹ ọlọ́run kéèyàn sì máa ṣiṣẹ́ rí téèyàn bá ti ń ṣe ìfọ̀kàbalẹ̀ ọmọ ajẹ́ kéèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ìjìsìmọ́ òlè kẹ́ni máa ti ọ̀tọ́ àti wà léyìn làmọ̀ gbogbo ọgbà yóò tí àwùjọ tí bá ti rí ààrẹ lẹ́ni tó ṣe pé ẹni ọba jẹ́ aṣáájú ìṣẹ̀nìkà tẹ̀lé yálà aṣáájú táyé ni bàbá sáájú tẹ̀sí torí fáwọn àwọn ọ̀dọ̀ àwọn sọ pé ó lòlẹ̀ amọ́ àwọn méjì ni wọ́n pín sí àwọn aláṣẹ àti aláṣẹ ẹtayé àwọn aláṣẹ ẹtayé ni àwọn ìjọba ẹni ọba jẹ́ tọ́lọ̀ lórí inú wọn tẹ̀lé kódà ní

nígbà tí wọ́n rí pé ó ṣe wà títítítítítítítí ó di fún wọn padà rí pé ah, wà tí tó ṣe fún wa ìrìn sí ọlọ́run wà sí àkíyèsí pé wà sí ìdàgbére ni tàṣọ́lẹ̀ fún wa níbi àwọn Muhammad sàrọ́lá sọ pé òsì kún fi tẹ́kù ọlọ́ àzọ̀wọ̀jẹ̀ yìí ń sàtọ́sílẹ̀ fún yóò pẹ̀lú fẹ́ fáyọ̀ ọlọ́run ohun tó ìtẹ̀lé náà ni pé wọ̀tàmà ní wọ̀tọ̀ bákan máa tẹ̀lé kódà ọ̀rọ̀ yìí gùn débi pé báyìí yòówù kó kéré tó lọ́jọ́ orí báyìí yòówù kẹ dàgbà jù lọ tó báyìí yòówù kó bíntín tó òun sá lọ lórí ẹtẹ̀lé o ìfẹ̀lẹ̀ fọ̀kànbalẹ̀ wà ọ̀sẹ́nìkan tí ó ṣe rẹ̀ òsìlú kan tí ó gbọ́rọ̀ sí lórí wọn lẹ́nu tọ́lọ́wọ́ ní fọ̀kànbalẹ̀ sí inú sẹ̀mí ayé wọn Saudi yẹ́lá fún wọn nínú ẹ̀sùn tàbí adájú wọn níbi tẹ̀lé ayé sáǹpẹ̀ láwọn ìjọba ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní òní tẹ́lẹ̀ àfikọ́nà ó fi fọ̀kànbalẹ̀ sórílẹ̀-èdè wa nípa pé ká gbọ́ sáwọn olórí wa lẹ́nu yálà jẹ́ ni tàbáwọn olórí wa tí wọ́n jẹ́ ts ó dà wọn wa alẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam wọn sàbí bí pèrè ń ṣe ọlọ́run tó bá jẹ́ pé wọ́n rẹwà jẹ́ ń kọ́ tí ká tó máa gbọ́ ọ̀sán ọlẹ́nu náà ní àlẹ́bí ní pé ẹ pé ìwọ̀ ti yín fún wọn ìwọ̀ tí wọ́n tó yẹ fún ó pé fún yín ọlọ́run bọ́ bá yín gbà tó bá dúdọ́ gbìdà rẹ̀ kìyàmà ibi ìlú fọ̀kan bá dọ́wà ṣùgbọ́n ni yóò ṣẹlẹ̀ olórí ló sì ní àṣẹ lọ́dọ̀ yóò lo ọ̀pọ̀ àṣẹ tọ́lọ́run bá gbélé lọ́wọ́ fi ṣe wá sí bá síbo níkẹyìn náà á padà wá tẹ̀lé ohun tó bá wí ìrún wa tá ń kí tẹ́lẹ̀ ní jẹ́ẹ́jẹ́ yọba di wọn fi òfin lè fún wa ààwẹ̀ wa tá ń gbà tẹ́lẹ̀ nírọ̀rùn yọba di wọn fi òfin lè fún wa ibi iṣẹ́ wa tá ń ráyè lọ nírọ̀rùn tá ń dé nírọ̀rùn yọba wọn bá fàkókò tí fún wa pé bàbá ìlà gbọ́dọ̀ lọ bàbá ìlà gbọ́dọ̀ dé látara gbà wà lábàṣẹlẹ̀ nínú olo látara bẹ́ẹ̀ ó jẹ́ kí àwọn olùmọ̀ kí wọ́n ṣàlàyé pé nínú ohun tí máa ń jẹ́ kí fọkànbalẹ̀ ó wà nínú olo òun náà ní gbogbo àwọn tó bá jẹ́ aláṣẹ ká gbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹlẹ́ẹ̀kẹta nínú tó pé yọ́ máa fi ìfọ̀kànbalẹ̀ fún wa nínú sẹ̀mí ayé wa nínú ìlú wa nínú ìgbésí ayé wa ìkọ́ ọmọ tó là ádùn lè bá ilẹ̀ náà sí lẹ́dàlẹ̀ ọ̀gá gbogbo àwọn tó bá jẹ́ aṣáájú eré ilẹ̀ ọba wí pé bó làwọn ṣe fẹ́ déédéé láàrin àwọn èèyàn ọ̀rẹ́ èèyàn lélẹ́ ìjẹ́ lọ́jà sí ṣùgbọ́n inú àwọn àdẹ́wò tọ́lọ́run ní káwa ní lórílẹ̀-èdè yìí òun náà ni pé bí wọ́n ṣe prógáàmù sẹ̀mí ayé wa lórílẹ̀-èdè yìí ọ̀gá bẹ̀rẹ̀ lọ rárá ìrẹ́rẹ́ ẹni jẹ́ ìfi ọwọ́ lágbáni lójú ìwùwá táńkú táńkù iná ẹ̀ ni àwọn ìjọba wa náà fi ń lò sẹ̀mí lé wa lórí bá a bá fẹ́ bá a ti fẹ́ àjọ máa lò sẹ̀mí ayé náà lẹ́nu owó gbogbo wa àwọn èèyàn bí ọgọ́rùn-ún ni wọ́n kó sọ́wọ́ nínú àwọn àtàwọ̀ 206 million gbogbo ọ̀ka Nàìjíríà lónìí 206 million plus iná ẹ̀ wá ṣùgbọ́n gba àwọn tó kó gbogbo pọ́pátì nàìjíríà tí wọ́n kó sọ́wọ́ tó bá wọn pàṣẹ ni wọ́n darí rẹ̀ bó ṣe wù wọ́n wọ́n fẹ́ má jọgọ́rùn méjì lọ tàbá jọgọ́rùn méjì ní 206 million káwà náà mọ̀ káwò yìí tó kùn nínú àtẹ́wò ńlá èyí tó fi pé àwọn náà ń dérí kodò fún pé ọ̀nà owó lọ ni àbáyọ lórí ẹ̀ àwọn ọmọ nàìjíríà 206 million yìí tí wọ́n bá gbọ́n tán tí wọ́n bá gbọ́n mọ́ wa lọ́wọ́ tán ọ̀nà owó lágbègbà eléyìí sì fà káwọn ní ọmọ wọ́n ní àbáyọ ṣùgbọ́n wọ́n mọ́ ní àbáyọ wọn ọ̀fẹ́ lónìí o kí bá ní àbáyọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò lé ara ṣun tó lé ń bẹ́ bàbá lè mú gbogbo ẹ̀sán ká gbé lásọ̀nà tọ́rọrùn gbogbo láti máa ń sọ fún wa gbogbo àwọn tó bá wà nípò tó ga tó bá wà nípò olórí ni ká máa tẹ́pẹ́lẹ́ rẹ̀ mọ́ gbogbo àwọn tó láwọn sùsù ìlú lánàá wọ́n láwọn fẹ́ fi ṣe islam àrí ìfẹ́ fẹ́ fi islam nú wọn ẹ̀sìn láfẹ́ fi ṣe ẹ̀sìn láfẹ́ fi ṣe ẹ̀sìn láfẹ́ fi ṣe ààrẹ nìkan táwa sọ fún bóyá á tó dòdò ẹ̀sìn lélẹ́yìn tó dòdò ń tòótọ́ orí bẹ̀rẹ̀ torí wọ́n ti prógámù kalẹ̀ ní ó lè rí títẹ̀sìn ṣùgbọ́n bó ni ọba ṣe dá ó ṣe pé kí wọ́n pín báwọn orílẹ̀-èdè tí wọ́n sí lọ́wọ́n ọba náà ṣe ń pín kò ní sí wàhálà kẹta kò ní sí wàhálà kẹta ó dà àti ẹ̀ ní ronú pé bọ́yẹ́ mi ń ṣe káńsílọ̀ àbí ń ṣe gómìnà kan wọ́n sẹ̀ máa lé wa kìíní ká tó wá sí nígbà tí tó ń kálukú bá ti tó ìsinmi ìlà ìtàhálà kò ní sí wàhálà kẹta àbígbò làbí fẹ́ sọ tọmọ orílẹ̀-èdè báyìí ṣe jí lójúmọ́ tó ti mọ̀ pé lónìí tí mo jí ìjọba ti jẹ ní 1000 naira tó bá ti parí oṣù wọ́n fún mi ní 30,000 láìfà láìfà láìsí kẹta ọmọ tí wọ́n bí lónìí tó sùn kẹta ti ń parí yóò gba 30,000 naira tí n bá mọ̀ pé tí n bá bímọ mẹ́wàá ọmọ kọ̀ọ̀kan gba 30,000 mo bá níyàwó mẹ́ta ìyàwó kọ̀ọ̀kan gba 30,000 èmi tí mo jọ́ kọ́ wọn èmi náà gba 30,000 ẹni tó jẹ́ bàbá mi yọ gba thirty thousand ẹni ọjẹ́ ìyá mi yọ gba thirty thousand kí gbogbo wa náà kọ́kọ́ láti sí thirty thousand yẹn náà tí n bá jẹ́ nìkan tó gbé mo fi kàwé mo kà á débi pé mo ṣe wáìsì mo ṣe nẹ́kò kówó mi ò gbé pẹ́lú láti bẹ̀rẹ̀ lọ kí n máa gba forty five thousand ibi tó léde nàìjíríà dé lónìí owó mi tí máa fi jẹun lójúmọ́ máa jẹ́ one thousand five hundred ìjókòó oúnjẹ àárọ̀ five hundred oúnjẹ ọ̀sán five hundred oúnjẹ alẹ́ five hundred tọ́lọ́mbá ní kí n ṣe mo wá kà á mo kà á mo fi di pé mo lọ ṣàgbọ̀bánirọ̀ wọ́n mi ó di 60,000 láì sí ìgbàṣẹ́ lọ́dọ̀ ìjọba ara ní sí gba 60,000 lóṣù alhamdulillah rabbil alamin mọ̀ wá jẹ́ pé college education lè mí lọ tàbí poli ni mo lọ engineer mọ́ka fóòn mi ó máa jẹ́ 60,000 tí máa gbà lóṣù tọ́lọ̀mbá ní pé kíyàn padà wá di kíyàn rí sí ìjọba láti sixty thousand fẹ́ ní tó ṣàgùnbánirọ̀ táì tí ti ṣèjọba rárá sixty thousand ti ń bọ́ sínú àpò àkáǹtì ẹ̀ látòrí rẹ̀ lọ́wọ́ rẹ̀ sì bẹ̀rẹ̀ pé àtìsí pé mo gbaṣẹ́ ìjọba lónìí wọ́n fún mi ní one hundred twenty thousand ní ohun tí wọ́n sì lè rí sí nínú dúkìá tọ́lọ́run bá gbogbo fún wa ṣùgbọ́n kàkàkọ rí bẹ́ẹ̀ wàlá ìfọ̀mà rí bẹ́ẹ̀ àwọn èèyàn bí ọgọ́rùn-ún méjì ni wọ́n kó gbogbo pọ́pátì nàìjíríà ni wọ́n kó sọ́wọ́ àwa bíi two oh six million ilé ìwà ní yànjẹ́ lọ́wọ́ jẹ́ pé àti rọ́wọ́ mú lórí o lè fún wa púpọ̀ eléyìí fà á agbọ́n yìí ọfà púpọ̀ láti dorí kodò fi ha kó wá ní fọ̀kànbalẹ̀ ó ṣe wà kò lè sí fọ̀kànbalẹ̀ lórílẹ̀-èdè ìlòdòdò tí bandit bá tún lọ àwọn bandit ó tún dé ẹbá wọn boko haram láyé jú tẹ́lẹ̀ àwọn ò tí lọ tí wọ́n bandit náà dé ọba tún dọ̀la àtúnmọ̀ àwọn míì ti tún bọ̀ wá lórí tí wọ́n tún bọ̀ wá lẹ́yìn wọ́ọ̀lá ohun tí òjò sílẹ̀ ni pé ààfin bó ti yẹ ká pín pọ́fátì gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà iná làwọn dúkìá yìí kò sí lọ́wọ́ ẹni kẹ́kà gbogbo wa lájọ látẹ̀sì sí lájọ láǹfààní tí wọ́n jọ bí wa sórílẹ̀-èdè yìí ni ọ̀nà tó sì lè gbà pín ti wà gbogbo èmi ní nin tí wọ́n ń gbà yìí gbogbo èmi ní fi ẹ̀ǹta ní lọ́wọ́ kí ni kí ló tẹ́wọ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ́ gbogbo tí ó ṣe náà nìyí tó bá ti di bó ṣe èmi náà lọ́kàn tèmi náà ti balẹ̀ ká ah, ó sùn ní parí àfi kí ráka kí wọ́n jù mí láàgbó láti fẹ́ dálẹ̀ mi ní owó oṣù tí ń gbà bí gbogbo wá ti wá lásẹ̀sì lọ́nu lórí ọmọ orílẹ̀-èdè yìí àìkọ̀kànbá ah, ló wà lórílẹ̀-èdè yìí yìí ní ilẹ̀ ìtààrà ṣùgbọ́n bá gbé bá ti ń ṣe lọ́nì ah, yóò lápọ̀ tí wà lápọ̀ tí wọ́n láwọn fẹ́ tó orílẹ̀-èdè yìí ṣe níhun tí ó ti ju bí oṣù mẹ́ta lọ àti mẹ́ta àbọ̀ sẹ́yìn tí wọ́n padà pé conference lágbára lágbújá pé ẹjẹ́ àṣàtúnṣe nǹkan yìí wọ́n pè mí sí Kánò ẹjẹ́ àṣàtúnṣe nǹkan yìí wọ́n pè mí sí Èkó ẹjẹ́ àṣàtúnṣe nǹkan yìí gbogbo àbádà àbábọ̀ rẹ̀ gbogbo àwọn tí wọ́n pè náà wọ́n gbowó lọ ilé lásán ní àràbọ̀ rẹ̀ ń kálukú gbowó lọ ilé lásán ní àràbọ̀ rẹ̀ tó jẹ́ káwọn tí ó yẹ fún wọn pè gan-an àwọn tó yẹ fún wọ́n jọ́dọ̀ ọ̀gẹ̀rẹ́ wọn ó pé kìí sáwọn tó yẹ pé bóyá wọ́n ti dàgbà tó ń kálukú ti lówó lọ́wọ́ ó yẹ kí wọ́n pe baálé àdúgbò kọ̀ kẹfẹ́ bá mú ìyẹn mẹ́wàá mẹ́wàá wá nínú kágọ́mẹ̀ntì kọ̀ọ̀kan lápẹjúwe tàbí ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan anídìí èèyàn mẹ́rin mẹ́rin lásojú wọn kí ní ṣẹlẹ̀ ẹjá mú ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ ní ohun tó sì jẹ́ pé kò jìnà rárá tá bá fẹ́ ṣàtúnṣe orílẹ̀-èdè wa nínú àwọn tá a fi lè ṣàtúnṣe rẹ̀ náà ni pé kò yẹ kó ṣe pé fẹ́ dà lówó ọmọ àwà local government lẹ́ẹ̀kọ́ máa wà 744 iná ẹ̀ ní gbogbo àwa local government gbogbo owó yóò tí wọ́n bá ti ń rí wọ́n pín sí local government local eh, government ló súnmọ́ ràlú tí ń ṣe federal ṣùgbọ́n owó ń bọ̀ wá láti federal lápẹjúwe 2 million láti sàpẹẹrẹ ó dé sí state state ní Ọ̀yọ́ 800,000 ó kún 1.2 million wọ́n fẹ́ pín sí local government local government kọ̀ọ̀kan lápẹjú ẹgbà 100,000 wọ́n bá ṣe ń dé local government kọ̀ọ̀kan àwọn ọmọ ní 100 kan gbédé o èèlò wọn kó dé 30,000 àwọn olóòtú ti yọ tí wọ́n sákò báyìí ni gbogbo bá ṣe ń sorí léde wà jákùjákù rẹ̀wọ̀n rẹ̀wọ̀n ọwọ́ ajẹ́ pé kó wá ọjàgbọ́n ìfọ́ lágbára púpọ̀ jù pé táwọn olùmọ̀ ní pé ìfọ̀kànbalẹ̀ ọmọ wà lórí ìlú mọ́dámọ̀ fi hì ìfọ́ mọ́tọ̀lá adìlẹ̀ báyìí náà lọ́dẹ̀lẹ̀ fòkúta tí déédé bá ṣe wà láàárín àwọn èèyàn látọ̀dọ̀ àwọn ìjọba ìfọ̀kànbalẹ̀ ọwà òwà ìlà padà tí ọ̀bẹ́ ẹgbẹ́ sí ìfọ̀kànbalẹ̀ ò lè sí lè ìdáwà náà sí ìrìnlá òjò wa kọ́lọ̀ bá yóò ṣe ṣàtúnṣe

tí bàjẹ́ ọba ti máa sí ọ̀kànbalẹ̀ ọmọ àwà àkọ́sọ́ ọkàlùkùn tajà jẹ́jẹ́ rẹ̀ bẹ́ẹ̀ nìjọba lóhun bímọ òun fẹ́ ṣe ayẹyẹ ọmọ òun lọ́ba ti kọ́ bá pè gbogbo ìlérí ọba bẹ̀rẹ̀ sí dé àwọn kéṣẹ́sì àwọn burúkú yìí láwọn ọmọ burúkú náà bá gbàdúgbò lálẹ́ lọ́ba ti kó wọ́n fẹ́ gbẹ́yàwó mi wọ́n náà fẹ́ gbẹ́yàwó mi àti gbà lójú nígò lórí òun náà fa ọbẹ́ yọ ló fún lẹ́gbẹ̀ẹ́ lọ́ba di pé ọba di wẹ̀ ń lo lọ́ba dákẹ́ àwọn fi orége àwọn ará àdúgbò yìí ò ní gbádùn látọ̀dọ̀ àwọn ọlọ́pàá kí ta lọ́pàá pa jẹ́wọ́ ta lọ́pàá ẹ jẹ́wọ́ gbogbo àwọn wàhálà ìwà àdúgbò káàkiri ládùúgbò wa káàkiri lọ láti sọ wọ̀là àrọ̀jì ọba ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àmọ́ tún àwọn olóyè tí ń bẹ ládùúgbò kèéyé wa ọmọ olóòrùn ọmọ bá ṣe wà dúgbò wá tó ti fóun náà ti fóun pa késẹ̀tì yọba ti pé wà lọ máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bí késẹ̀tì ti ń plé yóò ti gbogbo àwọn ta àwọn agbogbo ma wọlé díẹ̀díẹ̀ àwọn tẹ̀lé tẹ́ jásáájú ẹ̀yìn ẹ̀sì tẹ́ panelé ẹgbẹ́ ọ̀pọ̀ tàǹkẹ̀rẹ̀ má jáwà lálẹ́ ládùgbò ààfẹ́ gbogbo bá ti mọ̀ pé ní mú wá láwá sí dandan ní kó plé nǹkan èsì dandan kó plé wọ́n wà ara nǹkan lọ́rẹ̀ ló bá mọ̀ pé ó tó plé tó kò ní mú wá lá nǹkan tẹ́ tí gbogbo bá ń gbọ́ a máa mọ̀ pé ọ̀rọ̀ lélé yìí ń sọ yìí ìṣọ́rọ̀ kọ̀rọ̀ tọba ṣe lè fèrè kò sí problem ṣùgbọ́n náà àwọn tí ń dáwà alálẹ̀ láwùjọ àwọn tí ta kíṣẹ́ ìdẹ̀ náà bẹ́ẹ̀ tó ṣe pé àwọn àlùjẹ̀nà ara máa wọlú ló wá wọn a máa wà àdúgbò wa wọ́n sì máa dáwà alálẹ̀ láàrin àwọn èèyàn tí wà lábá tẹ́lẹ̀ agbára àwọn èèyàn ní kámọ́ lójú pé iṣu àtàyẹn èèyàn ìsàtúnṣe ọpàtàkì ìmájẹ́ kí déédé ìmájẹ́ kí ó kẹ̀kẹ́ balẹ̀ kó wà nínú ìlú kó wà ládùúgbò kó wà nínú ọ̀dẹ̀ ọlọ́run bá ní pé famani amana ẹni yóò tó bá gbọ́ náà bá gbọ́ wà áṣùláhà tó sì sàtúnṣe èyí tó wà lọ́dọ̀ ọtí ẹ̀ ó sàtúnṣe èyí tó rí pé ń bàjẹ́ lábẹ́ kan ó sàtúnṣe rẹ̀ ọ̀làkọ́ fún ní alẹ́ ìhùn wọlé yóò àwọn táwọn wí kò ní síbẹ̀rù kankan fún wọn nínú ìlú ládùúgbò yẹn kò ní síbẹ̀rù fún wọn tán bá nígbà ah, àdúgbò obìnrin kan lọ́bá ilẹ̀ ọgbà sọ́ọ̀fún bẹ́ àwọn ọmọdé ọjà sọ́ọ̀fún bẹ́ẹ̀ àwọn ará àdúgbò ọkàn ti wá balẹ̀ kò sí gbogbo wàhálà yẹn àdúgbò olówá lè fọ́ sọ́yàwó eléyìí nínú olówà kò sí tó kí gbogbo jákujàku ní bẹ ládùúgbò lákówà dùgbò bẹ́ẹ̀ náà wá láwọn ọlọ́tí báwọn náà bá mu ti dáyẹ̀ agbára bàbá ọlọ́tí ò ní ràn mọ́ agbára yọ lọ́tí ò ní rán mọ́ fúnra rẹ̀ ni wọ́n máa pàá àrúgbọ́ ẹ̀dàkùn ẹgbà mí ẹ̀dàkùn ẹgbà mí wá bá mi láwọn tàbíwà lálẹ́ ibi wọ̀ lọ́ntà tó yẹ kọ́ta tọ́lọ́wọ̀n bàbá ní pé káfí nǹkan ẹlẹ̀ tí kí mọ̀ mẹ́bẹ̀ tó fi ní àfilẹ̀ wọ́n sì ní tú láti wọ́ máa tà ẹ́ tí wà òun náà ní kọ́ má ti gbogbo àwọn kàtìkàtì ọlọ́run bá sọ náà yá ní pé fọmọ ní tápà ẹni yóò tó bá bẹ̀rù ọlọ́run wà á sì láhà ó sì ṣàtúnṣe fala khawfun alayhim wala hum yahzanun bákan náà nínú àyà mi ọlọ́run bá ní pé òun yé pàlú kìrán máa ká náà rabbuka èyí ò ní kàlùkọ́rọ̀ èzó lè mí wà á lò ha mùsùlùmí ọlọ́run bá lè kọ́lá sọ pé

ọlọ́run bá lóhun ní pàlú yẹn rùn ṣùgbọ́n tí òbí ṣe sẹ́ni kẹta ìtumọ̀ rẹ̀ náà ní pọ́lọ́run bọ́ pa yọ pàlú yẹn rùn yẹn ká lè bá àmọ́ bí ọlọ́run bá sọ fún wa nínú nínú tó ṣẹlẹ̀ nílùú mọ́kà sẹ́yìn síwájú kí ìsìlámù tó dé ọlọ́run bá ní pé wọ́n dọ́bàbà lọ́ọ̀rùn mọ́sẹ̀lẹ̀ ọlọ́run bá ní pé rẹ̀ àlejò wa fún wọn lápẹẹrẹ kọ́ríyàtà ni àwọn olùmọ̀ ní pé kọ́ríyàtà ayé mọ́kà wọ́n ní fọ́kàbalẹ̀ wọ́n sì lẹ́nu kẹta pé kò sí wàhálà kaka nínú lúnà yàtí harisco àrọ́gọ̀dẹ̀ mí kú lè maka alìsìsì wọ́n wá fún wọn ní rọrùn kò sí wàhálà kaka wọ́n ń ta wọ́n ń rà ṣùgbọ́n bàkà fàbá ti di àní àmì ìlà wọ́n bá padà sa ìgbàgbọ́ nígbà tí dẹ̀ra ọlọ́run dé wọ́n rí dẹ̀ra ọlọ́run ọba wọ́n wá sa ìgbàgbọ́ lẹ́yìn dẹ̀ra yìí fàdákọ̀ lè bá sàdìtúró ẹ̀ látara bẹ́ẹ̀ ah wọ́n rí àdẹ́wò tí ọ̀yẹ̀ wọ́n rí wọ́n rí máa fò ojú wọ́n rí mẹ́wàá bí ma káàánú yẹ̀sùn àwọn látara àwọn tí wọ́n ṣe níṣẹ́ àwọn olùmọ̀ mú ìtẹ̀ tó pọ̀ wá lórí ọ̀rọ̀ ayá yìí nínú rẹ̀ wọ́n sọ̀rọ̀ ìfún apẹ́ àwọn olú kan ti wà tó ti lọ tó ti lọ tó ti lọ lẹ́nu kẹ́nu gbàdún ìdáhùn ti dáyé ìgan nílùú Baghdad ní sẹ́ńtírì tí pé kò tí ju mẹ́ta lọ tánibí àwọn Muhammad tí ó ti láyé má ó di pé àwọn aráàlú náà nígbà tí wọ́n ń ṣe jákujáku ọlọ́run bọ́ba lè fẹ́ láti ebi pa wọ́n ebi pa wọ́n débi pé ó kálukú bẹ̀rẹ̀ sí mú ọmọ ara rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí dùn ní sì ń kó sínú kòkó sáàsù ó sì bẹ̀rẹ̀ sí jẹ́ nígbà tí dé pé ah, ọmọ yìí lè sí ìdàgbà yá pa wọ́n jẹ wọ́n sì bẹ̀rẹ̀ sí pa wọ́n jẹ lọ́kùnrin wọ́n bẹ̀rẹ̀ sí ni ìlú sọ̀nà wàhálà yìí náà dé tí fìtínà ìdé tẹ́bi dé nígbà tí wọ́n sí lọ́wọ́n ọba mọ́ bó jẹ fún sí lọ́wọ́n ọlọ́run bá gbé àdẹ́rùn wá fún wọn débi pé àwọn àfáà ti ṣe wá àti wọn pé ẹ má jajá o ẹ má jẹ lẹ́dẹ́ o wọn ò rí wọn jẹ kò sí kẹta wọn sí lọ jẹ ajá kódà ọ̀rọ̀ wọn tún padà wá lè di pé òkú tó wà nù sàárè wọn lọ wọn jẹ torúfọ́ wájẹ́ pé nínú orí tọ́lọ́wọ́n bá ti fáwà nínú olówó wáyé ah eh, má jẹ́ ibi bẹ́ẹ̀ ọ̀pá wá o Ah, ìfọ̀kànbalẹ̀ ẹnu ajá mú ọlọ́run kò jí ó lè débẹ̀ ọlọ́run má jí ó lè débẹ̀ fún o ọlọ́run má jí ó lè débẹ̀ fún wa o ọlọ́run má jí ó o nínú tí máa ń jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ọ wá òun náà ni kéèyàn ó ríra rẹ̀ lẹ́ni tí ò ní sábòsí ọmọ ìyá rẹ̀ má sábòsí ọmọ ìyá rẹ̀ sì má jẹ́ wọn fi àbòsí kí hàn tọ́ ọba ti sàbòsí tó ìdí wọn sàbòsí kí hàn ìfọ̀kànbalẹ̀ ọmọ wà nínú òdo àwọn olùmọ́ ní pé ẹsẹ̀ àti ìfọ̀kànbalẹ̀ láàyè tẹ̀mí àárín abàdàn àwọn méjèèjì ò lè fọkànbalẹ̀ wọn ò lè papọ̀ láíláí ìlú tí bá ń tẹ lọ́hùn ìfọkànbalẹ̀ òní síbẹ̀ nìtúmọ̀ rẹ̀ fàtọ̀nọ́bù mọ̀sí lọ́tọ́lẹ̀ náàm ẹ̀ẹ́tẹ̀ tí máa ń gbé ìdẹ̀ra kúrò ní ẹni ọba rí ìdẹ̀ra tí bá ti ń ṣe lọ́hùn so ì máa ń jẹ́ kí tí yẹn bá ti ń ṣe lọ́hùn àwọn àdẹ́wò àwọn àjálù yóò àtẹ́wò èso kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba wa àyàfi pẹ̀lú ẹ̀sẹ̀ ni o wọ́n lọ àrùn fún àyíká àti tàwùbá kò sì ní jẹ́ nìkan tí gbọ́nà bó máa dẹ́wò yẹn kó àyàfi káwọn ní kúwàdà ọlọ́run abẹ́lọ́run gbogbo bí الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعو فرحمه الله أتكتب فان ابن محمد صلى الله عليه وسلم كاسك كل ما عليه عن صحابه أدعو بان صلى الله عليه وسلم جوابه سعند يلي nínú kan sí ìdíkí fọ́kàn balẹ̀ ọwọ́ nínú ìlú tó mọ sọlẹ̀ ẹ̀ka wọn fẹ́ mú ẹyọ kan lẹ̀ kí n ṣàlàyé ti pẹ́ láwùjọ wa táwọn èèyàn máa ń pè é pápá jùlọ àwọn tó yẹ kí wọ́n jẹ́ rédíónìk tàbá àwọn tó jẹ́ electrician gbogbo àwọn tá a bá ní wọn nílé ta ní wọn níwájú ìta tàbá jẹ́ pé ṣọ́ọ̀bù wọn bẹ níwájú ìta wọn níwájú ìta wa kájà níjà kí wọ́n yípo wọ́n máa pín nǹkan sọ́dá inú nǹkan tó fẹ́kùn lágbóró fún wa lónìí tí ń jẹ́ pé wàhálà ọmọ abẹ nínú òlú ọjẹ́ nǹkan àkọ́kọ́ àrínà àwọn àlùjẹnú tí wọ́n ń sàlàyé nípa pé à ah, ẹsì ti kòránì léwa kó nínú ìlú ẹ̀yìn ó díláwá ṣùgbọ́n nǹkan yọ kan tàà fi wá ní ìlú padà òun ní gbogbo àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa máa ń lò àwọn tó wá pọ̀ ń bẹ àwọn mùsùlùmí tẹ́ bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn rédíóníkì àwọn wa ìsọlúmí ninety percent tí wọ́n mùsùlùmí àwọn náà máa ń pè gbogbo àwọn kan kọ̀wá sí gbogbo bí yóò tí wọ́n bá ti ń pìlẹ̀ rẹ̀ báyìí ṣàìsọ́nà máa ń yára ya ìdákéjì kápẹ̀rún alẹ́ àdáyà bó ti jẹ́ pé ta bá pẹ̀rún pé Allahu Akbar Allahu Akbar ó ń ṣe ọlọ́run bá fún wa nígbè ìyèlé rẹ̀ pé ṣàìsọ́nà tó bá gbọ́ ìrú pípẹ̀ yẹn báyìí yóò máa sá lọ níbi pé tí ọba tó gbọ́ ọmọ yóò tó dúó ló fi jẹ́ tó ń ṣe ọlọ́run bá fi ní pé ká wá mọ̀ní áńdà sáùtàn kìí ṣe pé ẹni tó wù rẹ̀ bá dùn áńdà òun ẹni tó wù ẹgúkè ẹni tó wù ẹgúkè ẹni tọ́lá ẹgbọ́lá làkágbá pẹ̀rú yẹn zẹ́ fa innahu áńdà mi ń ka sáùtàn ohun ti ẹgúkè jọ ohun ti ẹ lọ torí ibi ṣàtọ́ ọba tó tí ọba tó gbọ mọ́nà ní òtòòdó ṣàtọ́ máa ń fẹ́rẹ̀ sí ìdàkejì lọ́wọ́ àjá sí pẹ̀lú gbogbo àwọn piano jìtá omele èyí tá máa ń gbọ́ ẹni táwọn wí àdẹ́wò bá débi pé tọ́mọ̀tọ́mọ̀ ọlọ́run ni wọ́n rádẹ́ òyẹ̀ gbogbo wọn ni wọ́n rálù jẹ̀nu gbogbo wọn ni wọ́n ní sí fíṣọ́ òun nìkan ló fẹ́ yàtọ̀ díẹ̀ tó fi wá wò pé ah ó kó wọn wátọ ìyàwó sí ìyàwó tọ́mọ́tọ́mọ́ ẹ̀dá pé bá ń kàrú jà gbogbo wọn gbogbo wọn ṣe rí àti kí ló wá dé tí ẹ̀ṣẹ́ pé bá lọ ah lódòdó tó tọ́ inú ilé wa bí bá wà nínú mọ́tò mú tá máa ń plé ah. ní nígbà jẹ̀nú náà wí ó lè tẹ̀hún lẹ́sẹ̀ kẹta tó mú bá wọlé nẹ́nu ìtọ́ bá wọlé nẹ́nu ìyàwó wẹ̀ léwẹ̀ ọkọ̀ wo pé aṣọ òní sí ìwẹ̀sẹ̀ àtàlùjẹ̀ ti rí àṣẹ lára ìyàwó tí yẹn máa ń báyàwó yẹn sàwádà ọ̀fọ̀ wọ́n lé e lábí kí yẹn gbá yẹn lẹ́yìn báyìí àṣóyàbí àlùjẹ̀nú wà gẹ́gẹ́ lọ́fọ̀ ọgbá àlùjẹ̀nú wọra ti ẹ̀ náà àwọn nǹkan yìí wa hajjins wà láhàrọ̀ tó ń ṣe ọlọ́run bó sì ní fún wa ní nǹkan kan àti ká mọ̀ kó orí ni gẹ́gẹ́ bí àdéhùn tó sọ fún wa ó ní ìwọ̀n tó bá mọ̀ pé yóò tún ayé wọn ti àtọ̀run wọn àṣíkọ́ sọ fún wọn gbogbo tó bá mọ̀ pé yóò bá ayé wọn àtọ̀run wọn jẹ́ àṣíkọ́ kọ̀kọ̀ fún wọn pé ẹjìnà sẹ́yìn ẹjìnà Muhammad lọ́lọ́ sọ fún wa tó sì ń sọ fáwọn sàábé pé adé bàlá ṣe mo jíṣẹ́ pé àwọn sàábé lọ́kùn pàpà dé bàlá sàrìsà ó jíṣẹ́ pé kódà ó tún sọ fún wa pé tó bá di kẹyìn ayé gbogbo àwọn ohun tá à ń wúyì àwọn orí kẹ̀kẹ́ yìí àwọn àǹfààní ń bọ̀ wá tí wọ́n máa ṣe lẹ́tọ̀ọ́ gbogbo ẹ̀ lárí ẹ̀rẹ̀ àwọn àfáà lónìí tó pé ìwíkú ni wọ́n máa wí tẹ bá ti rí àfáà kẹ́ tí ń sọ pé orin gbogbo àwọn ayé lóyún kẹ̀kẹ́ ni ẹ̀tọ́ ni kẹ́ tó mọ̀ kí ìwọ́là nẹ́bí ń sọ ọwà lára wọn sallallahu alaihi wasallam ẹ̀yìn àfọ́ òkú gbẹ̀yìn sáàdẹ̀ ti sọ pé tí wọ́n bá di ìkẹyìn ayé wọ́n máa sí orin lẹ́tọ̀ fáwọn èèyàn wọ́n máa ṣe àwọn ewu méjèèjì táà méjọ bí wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa ṣe lẹ́tọ̀ fáwọn èèyàn ó sì ọ̀nà bá sọ pé èèwọ̀ ní fálẹ̀ òun mọ̀ yìí àwọn tó já wọn máa mú wa wọ́n sàlàyé lórí rẹ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ Imam Malik lórí ẹ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ Imam Shafi lórí ẹ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ Imam Ahmad lórí ẹ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ Imam Abu Hanifa gbogbo wọn ni wọ́n takò káyí pé ọ̀rọ̀ orin èyí tó ajẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ di wọ́n sọ di kíní lónìí tẹbárẹ́ lórí ìsọwọ́ bó ṣe wá jímọ̀ yìí nìsí àwọn jímọ̀ míì bẹ́ tó pé gbogbo àwọn olórin yẹn wọ́n kórí wọn ó kórí wọn sórí sórí àtẹ́báyìí jọmọ̀ áfà yọ́ta bíi mẹ́wàá nílọ gbádùn rẹ̀ lé àtàwọn ọmọ nìyí gáà jẹ́ ń ra jẹ́ ń ra àwọn kéjẹ́ sí lọlé fáwọn ọmọ mi àdẹ́wò lọ́nra lọlé àdẹ́wò a sọ fún wa pé bóun ṣe da tó tọ́mọ bá láàká yìí mu àní ò gbọdọ̀ sí ìlú kínkín níbẹ̀ báyìí tó bẹ̀ díẹ̀ wá bẹ́ẹ̀ ó ti di haram ìlú yẹn gẹ́gẹ́ làdẹ́wò nínú hadith tẹ pé kọ̀ lálàáfíà táwọn ẹnu kùn bọ̀ tá padà rí àpẹẹrẹ rẹ̀ gẹ́gẹ́ bí afárínú kọ́yùn ṣe sọ ṣàìtọ́nù gẹ́gẹ́ wọ́n pa á láṣẹ pé kọ́lọ́ ọba ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam bí tánẹ́bí bá wà kọ́lọ̀ jẹ́wọ́ gbogbo bóun bá tẹ̀rí fún àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam fàdá kọlùbàbà ó kàlẹ̀ kù pé alẹ́bí gbẹ́ta ni ó ní ṣẹ́tọ́ àwọn tàbí fẹ́ sọ̀rọ̀ nílùú ẹbílẹ̀ ẹjọ́ wọlé ó sì kàlẹ̀ ọ wọlé ó sì ọlọ́run bá wá bẹ́ẹ̀ sí béèrè àwọn béèrè lọ́wọ́ rẹ̀ nínú àwọn béèrè ló béèrè lọ́wọ́ rẹ̀ náà ni pé kí ni nǹkan tó máa fi mú àwọn èèyàn tó bá fẹ́ gbá àwọn èèyàn mú kí ló máa fi mú wọn nínú àwọn tó kàlẹ̀ náà ni gbogbo àwọn orin gbogbo àwọn orin tá ń gbọ́ kí ọlọ́run bá ọba lè fi akọ́ làwá o ẹni ọlọ́run bá láàbí pé ó gbọ́ orin ńlá ni ibi táwọn tó bàjẹ́ dé lónìí tọ́lọ́run bá yẹ sàánú ẹ̀ débi pé gbọ́ orin orin ńlá lọ́lọ́run bá ṣe fún gbogbo àwọn tọ́lọ́run bá ní arí bí ọlọ́mọjà padà síbẹ̀ mọ́ láíláí ọlọ́mọjà padà síbẹ̀ mọ́ láíláí ọ̀tọ̀ ni pé yẹn ń gbọ́ ọ̀tọ̀ ni kí wọ́n Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n pọ̀ ọ̀rọ̀ ń gbọ́ fún ààrẹ òun lẹ́sẹ̀ abúrò yóò tún padà wá ààrẹ wà láti tẹ́tọ̀ ọba gbọ́ tó ayé ọ̀pá rẹ̀ ní fáyé òtórí ẹ̀pá rẹ̀ ní ká jìnà sí púpọ̀ gan-an tó débi pẹ́lú jẹ̀mí ìsàlàyé pé àwọn oníyé máa máa wá o kọ́dọ̀ ọmẹ́ṣẹ́ àyè ká tóbi pé àyè yẹn ọlọ́run ti padà bá sánú rẹ̀ kìí sí bí ti ilẹ̀ sọ oríta àtá gbogbo ọ̀tọ́ bá ń boríta àtá dáadáa oríta àtá yẹn àwọn ọmọ kẹfẹ́ gbàbẹ̀ tí wọ́n fẹ́ lu àwọn olù ọ̀hún tó fi lọ́tún ló ti tọ́kẹ̀ ń dé ní ibẹ̀ yẹn ó ní gbogbo àwọn tí mẹ́rin àwọn ti kọ́ ẹ̀kọ́ sọ́pọ̀lọpọ̀ lásán àwọn díẹ̀ náà ló kún nú wọn tọ́lọ́ ń tàánú tó sì jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà gbogbo àwọn nǹkan yìí kìí ṣe nǹkan tó ní fi ráyé lò kí ló fẹ́ fi sí ní ara rẹ̀ sí tọ́bá nǹkan fẹ́ gbọ́n kan lọ́gbọ́ wà sí tọ́bá nǹkan fẹ́ gbọ́n kan lọ́gbọ́ kó rán ó ti tó ọ̀ ọ̀kẹ́ náà mọ̀ kẹ́ tó pé máa ń gbọ́ orin yẹn kẹ́ máa ń gbọ́ orin ni mo kẹ́ pé wọ́n bì mo kẹ́ pé mo gbogbo bí rẹ̀ bẹ̀rẹ̀ sí dìde tó bẹ̀rẹ̀ sí kẹ́ yọ́ọ̀ òun máa lọ́jọ́ òun máa kú ilé wọ́n láì fi ṣe ń wínú láàrin ọjọ́ méjì kò gbádùn ara rẹ̀ láàrin ọjọ́ méjì ìhun pípẹ̀ láti sí ní etí ọmọ táà tí kò lè má fi yẹ ẹ̀fọn bétí kò sì lè má gbọ́ orin owó ìwà tó gbá àwọn orin tí ń bẹ́ ní àwọn orin gíṣì ẹ̀rọ máa ń gbọ́ jẹ ṣùgbọ́n síbẹ̀ náà kàkà kó kí ọmọ ìyá àjẹ́ ó tún pèlè fèsì à ń bẹ lọ́nkọ́lọ́ bọ̀bá lẹ́gbàá kó ṣàtúnṣe ẹnu kọ̀ọ̀ká wa bí ó ń sábà kó ṣe kó ṣàtúnṣe wa kó já mọ ẹ̀sìn lẹ́sìn ó sì ọlọ́run bá ọlọ́run bá pé fún wa ní rámọ́tò mọ̀dá ìkẹ́lẹ̀ ọlọ́run bá fi ṣe fún wa ó sì jẹ́ ìtọ́sọ́nà tó péye ọlọ́run jẹ́ àríkẹ̀ lára ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run jẹ́ kánẹ́bí ó tó ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا